من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن الصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أسقف ولوبا سبحانه وتعالى أن ترى إكياتي جفما سواجو يدا سواجو يدا نبي ومحمد صلى الله عليه وسلم ìṣọ́lọ́n kọmọ bá nàbí náà tàwọn aráàlè náà tàwọn ṣùhábà rẹ̀ àbẹ̀lọ́wọ́ bá kó sànú àwa náà pẹ̀lú àwọn òbí wa àwọn àlùfáàwà àtàwọn ọ̀gá wa lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà kọlọ mọ́ta fún wa ní sàánú wa láìjọ́ kìyàmọ̀ kíra tí a ń kàrọ ní òyìn nínú alkawul mufid ala kitabi tawhid kíra bàbá wa muhammad bin abdul wahab kíra fáwa gba muhammad bin salih al-usaimin sí ṣíkò rẹ̀ báàbù tí a ń kàrọ ní báàbù min shirk lamtul halqa wala khayt wa nahwihima báàbù kíyàmá sóhun dimara àbí kí ẹ máa sún mọ́lẹ̀ àbí mọ́tò rẹ̀ àbí òòkà ogun wọ́n máa ń pè ní òòkà ogun ìfẹ́ pè ní òòkà lásán kí ẹ máa rògbà ah, gbogbo òòkà náà ní kọ̀dà òòkà mímẹ́ pípọ̀ sọ́ ni kí ẹ fi sọ̀sọ́ ọ̀tá burú mẹ́ ó di yé wa ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wa àmọ́ òòkà ogun tí wọ́n náà máa pè é agbára kìtìbẹ̀ wọ́n máa yẹra dáre gbogbo eléyìí pé mí náà ṣèrèkì من الشرك لمس الحلقة كما لو وكوغو دين قال سما وبي ولا ولقيت أتعون دي وناويهما اقول لك يتا لفرقوا الثالث انه لم يذعر لم يذر بالجهالة عارك إن شاء الله صلى الله عليه وسلم أراك أن يكون جاكنية كل كتبها كل ألوه أو أو ànábì fún ní ẹskíwìsì pé wáyà kọ̀mọ̀ ni kò sí ẹskíwìsì pé wáyà kọ̀mọ̀ mẹ́ ibi dàrúrà àwọn ẹ̀kẹ́ ìmọ̀ pọ̀lọ́ nìkẹ́lá máa ń kàlẹ̀ ó di ìfani ààdà fi ìnazar eléyìí ọ̀yẹ́ káwọ̀ yìí sí bí anna o sallallahu alaihi wasallam bí anna kawlu sallallahu alaihi wasallam gbọ́dọ̀ ṣe lọ pé báwo mítà wàhíyà àlẹ́kà máa afnata abada gbọ́dọ̀ bí sọ pé laomita ìwà arákùnrin tó fi ó sóbi mara yìí wọ́n ti kú pẹ̀lú ẹ̀ wọ́n híyà aláìkì wọ́n ní ìṣúwà pẹ̀lú ẹ̀ máa àfẹ́lẹ́sì àbàdà ìbájúkèrè àìtọ́ wa ìṣẹ̀lẹ̀ sọ̀rí àná ó laomata kọ́bùlà ilmi kò sí pé ìpá kú láìmà kọ́bùlà mímọ̀ dalzahira laomita wọ́n híyà aláìkì máa àfẹ́lẹ́sì àbàdà àìbára àlìmta wa umirta ìnẹ́lẹ̀ ẹgbẹ́ àáfù rẹ̀ excuse me ah lẹ́gbàá láti ṣàlàyé fún ọ yìí ẹ̀ ti kí ni láti kọ́ ẹ pé kí ọ̀dà so which means ẹni tí ó bá mà lè ní excuse ó di eyín fàáàdì mas'ala ìdàhàtàjù ìlànà tafsil mas'ala yìí ó ní ìdàlàyé lọ́kùnrin rẹ̀ فنقول اعصب عليك الجهل نوعان àìmọ̀kan kìtì méjì gáàlú yóò zar sí ìrìnsáàl àìmọ̀kan lọ́gbẹ́ àfẹ́ntí wá sí ní excuse ẹlòmí ma wá sí sí ẹgbẹ̀lú àìmọ̀kan rẹ̀ sọ wá jẹ́ àmàṣẹ tàlím yóò sọ́ndé àmàṣẹ tàlím báyìí àbúrò ma wá sí ọ̀pọ̀lọpọ̀ bí bọ́lá kan máa fẹ̀yìn àti ní Abdulrazak mo ní pínṣà tí wà ní ìbálà bẹ́ẹ̀ ó ní skul báyìí tàbí ti skul kàdéjì búrọ̀ àyìn ní principal wọn máa wá ṣẹ́bà rẹ̀ máa gbé wá sí ìjòkó yẹn tó kún lẹ́yìn ni tó bá ní ẹ̀yìn jàmáà ìdákùn mú mọ̀ràn kọ́ ọ́ ẹ̀kọ́ wà sẹ̀nsẹ̀ ẹ̀ ó ní tí wọ́n bẹ́ẹ̀ pé búrọ̀ àyìn ní búrọ̀ àdùkù láì búrọ̀ àlì búrọ̀ àlọ́tọ̀ àwọn àmì ìrù ẹ̀ lè ọmọ ẹgbẹ́ ọgbẹ́ amir amir ooo ọmọ ọkọ̀ ẹjá máa ti kọ́ra amir ṣe kọ́ wá sí sí ẹnu ọ̀rọ̀ rẹ̀ àbí àmọ́ àìmọ̀kan kò yẹ pé amir yẹn ó kọ̀kọ́ ni ọ̀pọ̀ yé wa ẹjẹ́ máa alákọ̀ọ́mọ́ ni lórí gbogbo àwọn yóò kọ́ mọ́ fi brọ́dá alfa agbọ́ra alam amir amir amir ẹ̀dàkùn àwọn ìbá bú ẹ̀rí wọ́n ní ah ìbá bú ẹ̀rí wọ́n ní kò yẹn ẹ̀mí ó ní yẹwà ọba sì sí ẹ̀ sọ́kùnrin àmì àìmọ̀ká mi èyí ọmọ sí èyí ọmọ sì sí ẹ̀ àìmọ̀ká ni èyí ò bẹ̀rẹ̀ abúlé nígbà lórí ẹni ní wíkẹ́ tàbí ọlọ́wọ́ fún sọ́wọ́ òkùnkùn mú tàbí tó dé gbọ́gbẹ́ fìlà báyìí جهل يوضر فيه الإنسان أي مكان لا يفهم يسكي يسكزوريه وجعل لا يوضر فيه ومين لا يقعني فيه ما يسكي يسكزوريه كما كان ناشئا عن المقتل عن التفريط وإهمال مع قيام المقتدى المتعلم التعلم فإنه لا يوضر ذلك أي كفن أبي قوله لو منجك ما سلبه ibi ẹni bẹ́ẹ̀ àní fún ní excuse tó níbi tó wà yẹn ọyẹ kò ti máa nǹkan báyẹn àwọn kàfẹ́ kó fúru àwọn fi máa sì kò bá àti nǹkan tó tó fi kìfèrè ni àbí ẹ̀fẹ́ ni ọmọ akáàdà náà ṣe àni khilafi zalik ilé ẹgbẹ́ àkùrẹ́ ní kíkọ́ ni àyà náà lami yóò hàmẹ́l kọ́lẹ̀ kọ́lẹ̀ wọ́n lami yóò fìrìkọ́ ní sọ́jọ́ alam yakun muqtada li ta'allum wala sanafu kati kuma n pare in kana lam yutra ala al-mali da su so tin lokan kokolo rẹ̀ ta kidan se yi bo ziri bayi hada shay'un haram kini excuse fa in kana منتسبا الى الاسلام ما قاعد لو قاعد بقى قيب مسلمين ينتو لم يدره غيونيكو كفر فان كان منتسبا الى الكفر فكفرني فهو كافر في الدنيا لي يما جا كافر لا يي ولا في الاخره امره الى الله على قول الراجح لا مريه بفلوبه هو حكمه في عقيده اما فرق كانت gbà kan ìlú mọ́ rántí àwọn kan ọmọ àwọn kọ́pàs tí wọ́n ti sọ àwọn ọ̀ràn kan lórí òkè kí ní gbòǹgbò lákòókò ìkọ́ni tí wọ́n bú ayé ní àwọn àmì àyàrí ẹ̀kọ́ ni báyìí wọ́n fi dé àwàrí àwọn tó bá kọ́pà yẹn nígbà tí wá ń àwọn òṣèlú kọ́lẹ̀ kìfún ni wọn àti bá lóòjì kejì àwọn èèyàn wà láwọn bí àmọ́ ní ọmọ ìdílé o wọ́n dà fún wọn ò délé ayé tiwa yẹrí orí òkè ẹni wọ́n ń gbé àdílẹ̀ kọ́ ni bí wọ́n kàn rẹ́rìn bí mo ti bá lóòyìn náà ẹni. ní mo wí ni pé wọn ò mọ̀ kọ́ràn kan sì dá wọ́n tẹ̀mí amú bí amúra táìmù sí gbẹ̀ngàn orí òwò ni wọ́n àti àti mi sí gbẹ̀ngàn wọ́n mọ̀ títà ìkẹ̀ bí títà wẹ̀ ó ní yẹ yìí ẹ̀rẹ́ kọlọ ṣe dáwà fún wọn rí fún èṣù àti pé àwọn kan ti kúnnú wọn wọn ti kúnnú wọn àmẹ́yà àbí ẹ̀kọ́ ni káwọn yẹn lọ́dọ̀ tí wà káàfìrì ni wọ́n fẹ́ láyé àbúrò ọlọ́ọ̀bà ẹ̀fà lámà nílẹ̀ fún ọba àkúmọ̀ báyá láàrin wọn náà ọlọ́ọ̀gbọ́n ṣe jẹ́ àbí gbèjì jẹ́ nígbà lámà nílẹ̀ lọ́fà pé tó pè ní káàfìrì bá lọ́gbọ̀lọ́gà ó rí fún táwà dáwà dọ́dọ̀ rẹ̀ tó sọ pé wọn gbàgbọ́ àbí dáwà dọ́dọ̀ rẹ̀ àbúrò mi yẹn yéyí bó ti bó ti lọ nìyẹn àkídà alice ní ọ̀dọ̀ mọ́ ìmúzọ pé Allahu ta'ala alam náà وهو كافر في الدنيا ولكن الآخرة فأمروا إلى الله على قول الراجح إليه لفظ له لازم يمتحن مو تدور في هذه الكلمة من عطاء دخل الجنة تبقى اللي تبقى الجنة وإن عصى دخل النار ودفع دلوينا فلا عاب من نشأ بالبادية بعيدة ليس عنده علماء لم يخطر باله ان هذا شيء حرام او ان هذا شيء واجب فهذا يؤذر ولا ولا امثله اذا قلت نبوه بعد يعلم الله جل وعلا مين تجينا بعيد ó jìnà jìnà sáwọn èèyàn kò ká àwọn èèyàn ọmọ nǹkan rẹ̀ lẹ́yìn ẹni tó kọlà máa ìsáfà kankan ló jẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ ọ̀gbọ̀n mi ọ̀kẹ́ bá lè bá lè kí ní ọ̀dẹ̀ sọ sí lọ́kàn rí pé ah, nígbà ń ṣe yìí dákọ̀ kí nígbà ń ṣe yìí àna hàdà ṣe òun haram tí mo ṣe haram kò máa bá mu àwọn àna hàdà ṣe òun wájú wọ́n kí ní wájú ni hàdà yóò dà ilé yà fún excuse wà aláwọ̀ àmì àpàjúwe rẹ̀ منها وين رجل بلغ وهو صغير وهو في بادية ليس عنده علم أنا رجل بلغ هو صغير ما دو عنك رجل بلغ هو في بادية هو نقول نو نو أجلون ليس عنده علم وسيا فان قد يقول ولم يسمع عن علم شيئا إذا ما كان تعمى بيعمل ويناني أتجوي ويناني يقول ما كان تعمى ولا يظن أن الإنسان لا يجب عليه إبعداد ويظن أن الإنسان هذا الكومينيا لا يجب عليه الإبعداد إلا إذا بلغ خمسة وعشرون سنة هذا ما في الكيس بقى بعد بلوغه أو عاد وعبيته بالدعم حتى تم له 15 سنة ثم ما في الكيس هو لا يصوم كي قاري عزب لقع ولا يصلي كي كنو حمد الاحر من جنابة كلا زي ما تتم بجناب جنابة فهذا لا نأمره بقضاء لأنه معذور بجهالة قال نقول بواه ما هو شوق هاي قسم الله خلاف نسيس اي مكان بغل في واضف وعودي وجهاله الذي لم يبصر على كرني lam yusir bihi fi ibi ta'allum pé kò sọ sí lọ́gà kó bí lọ́rí wá máa parẹ̀ rí wọ́lá mi yẹ́ tẹ́tẹ́tẹ́rẹ́ aláwọ̀ alábàl kò sọ sí nínú ọpọlọ rẹ̀ rí wọ́lá mi yẹ́ tẹ́tẹ́rẹ́ alábàl kàbáyàrí kàláwò kánẹt ọ̀nsà àtàwò haidọ̀ kọ́lá kò pé ọmọbìnrin ni kí nǹkan oṣù wá fún olùwàhíyà sọ̀gíyà lọ wọ̀lẹ́ ìṣẹ́ ìndà àmàntusal ẹ̀dẹ̀mẹ́tí wọ́n bí lọ rẹ̀ pé kí ọmọ rí ẹ̀jẹ̀ ولم يطلع على بالها أن هذا شيء واجب جنيا أورايا يقول لي ويلو ليه إلا إذا تم لها خمسة وعشرة سنة بعد ما 15 years فإن فإنها توذر إذا كان لا تصوم ولا تصلي يقول به إذا كانت تقوى ولا تصوم ولا تصلي أما من كان بعكس kàṣíkàkiri ti mọ́dún àmìlẹ́ ẹgbẹ́ pọ́sí tẹ́lẹ̀ yìí ń gbé àárín ìlú wà náà wọn síkì ń gbá wà ní gbogbo ẹ̀ ìtàkìlẹ̀ àríyẹ́sàl tó lè lẹ́gbàrá ti béèrè dákìlẹ̀ ń dá ó tàhá wọn gbáfìlà àmọ́ kúnú àti àkànkankún òdìkọ̀wọ́rì fàádà láàyè òzàr àwọn nǹkan báyìí kò fún wọn kò yóò jẹ́ sí ulama àti àwọn àǹfààní gbòòrò ìtìsí ayẹsẹ alòhùn nígbè lọ́wọ́ wọn ìkólè sọ nírọ̀rùn káàbà mọ́fọ̀ sí àìkàkúnni àìkàkúnni ìgbàzúmọ̀ olùkàdá lóyún yóò gba àwọn ọ̀rẹ́ tó tí ò gbà ẹ̀ padà tí ò yóò bẹ̀rẹ̀ jáàlá ààrẹ gíní ààrin fún ẹ́sìkí pé ó díye wa والله تعالى عالم الرابع يقول لك يري أنها لا تنفع في العاجلة بينك في أنفاني láyé àwọn ìgbàwọn èèyàn súnmọ́ ara hùn ní káfàní fún aláyé bẹ̀tẹ̀dọ́r bá ìtumọ̀ kó pàrà bá wọn ni ìkọ́wòlì yìí sallallahu alaihi wasallam láàrín bí sọ bá rákùnrin pé látàzí ìdókù ilá wàhánà kò ní sí àlékún kan mìíràn àlékún wàhálà ní ìkájú kò bá mu àlékún wàhálà tó lọ́hùn sáfún gan mímọ̀ kó bọ̀ àwọn afáàbí yìí wáyé pé gbogbo olójú tó bá sọ ń dè máa tí wọ́n so ìwò máa tí wọ́n so gbogbo àwọn ìjọ nígbà máa nífẹ̀ẹ́ ní orí ni ó yẹ àwọn èèyàn alájì bó ṣe rí mọ̀ mú ń parẹ̀ dáadáa àwọn ẹ̀yìn mọ̀ pínlẹ̀ mọ̀ ń parẹ̀ ẹ̀yìn mọ̀ pínlẹ̀ mọ̀ ń parẹ̀ ẹ̀yìn mọ̀ pé ìgbẹ̀lú wọn ààrẹ المؤلف استنبط المسألة وأتى بوضع الاستنباط في أساس تتكاهي أمد جوهوا أولي أمونا في الخامس على خامس ألا كيانون الإنكار بالتجليز على من فعل مثل ذلك يعني يخافون يكروا أكبرها يقولوا بينوا تجليز يمو ليرا ودي حبان شروع كبان أينبغي أن ينكر إنكارا مجلدا على من فعل مثل هذا ويكي يقف ما سبعني إكوافا ما كيلي كنت سيئي أنا كيلي كنت الوالي أنا جاكوني أنا جاكو ودي ووجد ذلك سياق الحديث الذي أشار إليه مؤلف هناني بدون طوان حديث الذي أفاده فيه وأيضا قوله من تعلق التميمة اتبع سوء الكاميرا تميمة وانت اللي الأرباوة فلا أتم الله الله نتاسكي على مريم كان بيشيك فوني ما فقيا وانا كمبدك فيه تبي بانسوا أي بي أنا بيسي نسكتون بي بنوا أتلك فيه fifty bẹ́ẹ̀ ti ń jẹ́ ọkọ̀ ẹbí àdébísí àgbà pé gbogbo ẹ máa ń tu ẹbí ọlọ́run tó gbèsè ayé rẹ̀ ẹni bá ń da ẹbí rú ọlọ́run tó gbèsè ayé rú ẹni kọ́ lágbára àbí bẹ́ẹ̀ lé náà ni mọ̀n tàálàkà tẹ̀míìmá ẹni bá sọ tẹ̀míìmá mara náà àti àmàláwòrà bá sọ nǹkan tó gbúgbà ọlọ́run ní sàtúgbà alámàrí ẹ̀fọ́ gbogbo alámàrí àbẹ̀wò ní mọ̀já sí ó ولا لا إله إلا الله السادس لك صحبي السبيل بأن من تعلق شيئا وكل إليه على أي وضع الرئيس kíkọ́ bá sọ fún ọlọ́wọ́ pàátì pẹ̀lú nǹkan yìí kí nǹkan yìí máa gbèjà rẹ̀ ọlọ́wọ́ pàátì pẹ̀lú nǹkan yìí bí a dídá nìsọ pé ana agna na ṣùrọ̀ká olórí ní ṣirk pé èmi ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ju bí kí ní orogún lọ

ọlọ́mọ dáa fọ̀rọ̀ yìí wọ́n wọ́n jẹ́ káàkiri ní ìyàwó ìyàwó ìwọ́sí òsìnkú sí sanu wà láti alkiyama náà yóò ká min kọ́ọ̀lì bí ta allaka tamima in tó bá sun kamara fana atammalahu la wọ́n ní sàti kalama rẹ̀ fún إذا جعلنا جملة البخارية جملة يوسيلة واني بي إرويني أنا من تعلق كلمة بما سندي منا إن الله لا يتم الله ولو لكلام يكفون فيكون موكلا إلى عابك ولو قعتي موكلا إلى المخلوق حينما بعد الجريدة قوم جدد على فقد خذل حليم أبو كوكا بكلمة ولكن في باب الذي بدأ تسريها لين باب دواهي لابد عليه أطواف درج ومن تعلق شيئا وكل إليه لما سنقمر عاق قتلون كاين ودي سنقمر عاق قتلون قوة الله سمع عاق قتلون قوة يما ديفندره كيو يما ديفندره كيون دي يما ديفندره كي عدو يما ديفندره كيو جاكو كلا لوبا السابعة لكن دي تسلو بأن من تعلق التميمة بقد أشركها قد الرجل عندما سنقمر هو إيدا روايتين من حديث عقبة بن عمر إليه كان نوع رواية ميجي في حديث عقبة مع عامر الثامنة إليك يا أن تعليق الخيط منهما من ذلك كيا سوق مرة كيا سوق ما أنت يا جنا جنا را إلينا ونوي يقال من عمل حذيفة أنه رأى رجلا في يده خيط منهما القطاع إلى أعلن عديث سيدنا وزيفة ترى لقد قطصون ما لا تدري بعقلني رجع تلا قول وكثير وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون ọ̀pọ̀lọpọ̀ wọn kàn kíra mùsùlùmí ni ọ̀sẹ̀bọ̀ ni wọ́n ọlọ́mọ sí wọ́n lọ́sẹ̀bọ̀ náà bá ọlọ́ Qur'anul Karim àtàfíà ẹlẹ́kẹsàn-án هذا وزيفة آية دليل على أن الصحابة يستدلون بآيات التي في شرك في شرك أكبر على أصغر كما ذكر ابن عباس في حديث بكرة إذا في أعواص تلاوة سنة وزيفة سي ثم بقي أعواص صحابة وما لو أعواص آية تسوهم على شرك الأصغر على شرك الأكبر ثم شرك الأصغر نه وده بقي أبوك لا تدرك عن قيوسين عبد الله بن عباس يا بكر ذكري أي أن قوله تعالى وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون و أطلق وطلق مضاف في شرك أكبر شركة أكبر ولكن يستدلون بالآيات الواردة في شرك أكبر على أصغر هما اللعوى آيات tó wá lórí sẹ́kìlì akbar ẹbọ ńlá ó máa lò fún kékeré náà لأن الأصغر شرك هي في العقيدة لأن الأصغر شرك في العقيدة تقول كلمة نائبوني وإن كان لا يخرج من الملة واحد يقول إليه يكون أبو إسلام ولعاذا نقول الشرك نوعان شرك بجني asgar wa asmar ìtọ́hàn ètò kéré àti e, ètò ìtòbí ọlọ́mọ sí ọlọ́sì bọ̀ ọkọ́lù kama bẹ́kara ibn abbas ya ti bẹ́kara gbọ́nà pípẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá sọ ní sọ́dù bẹ́kara ọ̀yà kọ́lù tààrà ominan nas arínú ọmọ ènìyàn na yẹ tẹ́kìlú min dúnin láyé àndáàdà tí ma wọn orogún lẹ́yìn ọlọ́wọ́ ba yóò hìbó náà ń ka hùbdìlá tó ma nífẹ̀ẹ́ àwọn orogún yẹn bọ́ọ̀lẹ́kùn nífẹ̀ẹ́ ọlọ́wọ́ ba الذين آمنوا أشد حبا لله ما يقول له أولي قنقو إفرابا فجعل محبة التي تكون كالمحبة الله في اتخاذ الجد لله gbogbo nífẹ̀ẹ́ ẹlòmí bí ìtìkẹ́ kó ní tọ́lọ́ọ̀bá ilé ìdìbò olùkú pẹ̀lú ọlọ́ọ̀bá ni ọlọ́ọ̀mọ́sí ọlọ́sẹ̀bọ̀ kọ́lọ́bẹ̀ àríkà kàlílẹ̀ ó kò bí pùtìkà bí العاشرة إليك إليك و أنا تعليق الوضع من عيني من ذلك كي أسون كما تقول جوا أجي كي ما باو كجما إننا ما بو أسون كما أولي أسون كما دولي من عين كي أما أجي وقال لي يو ويكي أما سنكما وما يلا ولا راو وإلينا وارنا ذلك كقول من من ذلك أي من تعليق التمايم الشركية إسواء عندي من أتجد يبو لأنه لا أثر لها ثابت شرعا شرعا كنت إنه شريعة مستية أنفانية كنت حرمي ولا كبرى بإنه كبرى العالية عشرة نما 11 الدعاء على من تعلق التميم أن الله لا تبتكوى ثوب بس مرة kárẹ tó sí ọmọ tọ́sọ ó lè mara kó sípè fún àdúrà àwọn bẹ́ẹ̀ ìsìnkì ni ó lè oye tọ́ka fún ní àlà sẹ́fẹ́ dùá àwọn láwò ní àdúrà fún ni má ní dùá àwọn alẹ́ yìí ó lè ìsìnkì fún ni àdúrà àwọn alamanta alaka tẹ̀míma ọlọ́wọ́ ní gbójú burúkú bò fún ayé tẹ́lẹ̀kà lọ́wọ́ lẹ́hù ọlọ́wọ́ fílẹ̀ pẹ̀lú nǹkan yẹn yóò ká min du'a innabi sallam ala a'ulá ilẹ̀dínà tẹ́lẹ̀dù tàmá imu wa wada a ilé ààrin inú gbọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run sallam ilé ìkò jẹ́ ìmà ìyá pàṣẹ kí wọ́n ṣẹ́bi lé ẹni tó bá tako nípa súnà bí tó bá ń tẹ̀lé ọ̀bà kàkàrà nàbí sallallahu alaihi wasallam wọ́n ti pé ìlà àfimẹ́tì man yẹn ṣadó dọ́ọ̀lá fi májì kàkóòlù láàrọ́dà allahu alaik irú ẹ̀nà ní ìdẹ́ntọ́ ọdún sọ pé kàkàrà nìkan máa ń lọ nǹkan máa sí ẹ̀dá nǹkan sábà mi róòmù kẹ́mbẹ̀rún kẹ́mbẹ̀rún agomi máa sí kẹ́kẹ́ pé ọlọ́run ní kò rí i ọlọ́run ní dábòrà fún ẹ wọ́n ìzà fún ìtumọ̀ yẹn bí ó àwọn yẹ pa ìgbàjúbára ní tàjà máa fi àti tí ń sọ máa fi wà kó lá àrùbá lọ́wọ́ ti jẹ́ ara tìkù ọlọ́run ní kò jèrè ní kòsì ọlọ́run ní kò jèrè kí ẹ sì kò lè kò sábúrú mẹ́ ọ̀pọ̀nà àìdàn nà kó ló láwò láàkàmọ̀ láwò lẹ́kà wọ́n tó sọ gbàmára ọlọ́run ní sàfihàn alámàrí rẹ̀ fún ولكن عليه سعيد إنما قاله الرسول الله عليه على سبيل الأموم هذه ويبقى كل ما كلمي لا نخاطب هذا بالتصريح انا اقول اه وهيو انا وعندنا كمان بقى الله يكتب لكم انا كل شخص قال عليه تميما لا اتم الله لك قال ما لك ما لون يا وذلك لان مخاطبتنا فاعل بالتسريع والتعيين tó fi jù kó lọ sọ́dọ̀ bẹ́ẹ̀ lòfóòrè nítorí ìdílé ọ̀rọ̀ kọ́ direct láì sí wáàzí fún àti ní ìfẹ́yìn ó lè sọ ó lè sọ ìdíga kó fi sáfẹ́sì gan kó jìnà sẹ́sì láàkínà kó láàtọ̀mí àwọ̀wọ́dà àwọn tí ó ń dé ilẹ̀ dídí oṣù mọ́ra wọn yẹn kára wọn yẹn ẹ̀yìn nàbí ìsìlẹ̀ mi kó ṣùgbọ́n ìbí wáyé pé mẹ́ta alákàtàmí máa na àtàmọ́lá ẹni máa ń tún kí ọlọ́run nígbà tó ké fún un ومن تعلق وضع لا وضع الله له ẹgbá se gbogbo ìwà gbogbo burúkú kò fún aláwọ̀ ní gbogbo burúkú kò fún ilé ìparí báàbù nínú ṣẹ́rẹ̀kí lábṣìlá halka wọ haita wọ náwí ìmá sallallahu alaihi wa sallam wa ala alihi wa ashabi ajma'in abasi báàbù ma já a zirruka wa tama'in ita ẹgbọ́n máa já àfihàn kí ni ṣeré àwọn ìgbà tó máa pọ̀pọ̀ lókèlè ìtẹ̀máìm àti tí ó máa sùn kàmàrà ó di gbogbo nǹkan yìí ẹ̀jẹ̀ wo àwọn àfáà jọun náà àfáà dáadáa gbogbo ìwọ̀n fi láwọn yẹn púpọ̀ bámu wọ́n láwọn tí wọ́n ń ṣe o ẹ̀wọ̀n padà wà ń lọ sàwọn 26 21 17 21 àwọn lọrin wéré àwọn tó máa jí wéré o àníkẹ́ náà ń pè ní àdìsá òkè lélẹ̀ oníṣẹ́jú máa ní báyìí tí a ń bọ̀ tí gbáǹtà ń bọ̀ báyìí lẹ́yìn máa àbí irú àdúgbòsí wa ìṣàkà bàkà ní ìṣàkà bàkà ní ẹlẹ́ oníwèrè wa wọn làwọn máa tẹ̀lé so àwọn èèyàn àdìsá òkèlè òkèlè àwọn máa bọ̀ báyìí tó bí ẹ bá tó àdìbá tó bá fi mi sẹ́rẹ̀ báyìí ìṣàkà bàkà ó kó lẹ́yìn ó kọ̀ ó ní kọ́ máa lọ pẹ̀lú alẹ́gbèrè tó ní ẹyin wọ́n yóò máa gbé ẹni tẹ̀lé ìsìnkú bá òun mà sí kábà kàbá ní orin tí ẹ̀dá máa kọ́ yẹn ẹni tó bá tẹ̀lé ìsìnkú kábà kàbá yóò mà sí kábà kàbá ní. àwọn ọ̀nà náà ń sọ́dọ̀ pé wọ́n tún mi sẹ́ẹ̀rẹ̀ o wọ́n tún mi sẹ́ẹ̀rẹ̀ ìfònú àdìsárì wọ́n tún mi sẹ́ẹ̀rẹ̀ onítẹ́rẹ́ wọlé èdè o jẹ́fẹ́ lọ rẹ̀ jẹ́ ọdẹ ni wẹ́lẹ́ dídí ìṣèjà nígbàtà sórí ní ìmọ̀ní ní sísù ní sísù náà ìmọ̀ní ní ìṣẹ̀ ẹ̀lẹ̀ kọ́lìsì ẹ̀ẹ̀dán kárẹ̀ àwọn orú àmọ̀tẹ̀lẹ̀ káàkiri àmà gbogbo orú àmọ̀tẹ̀lẹ̀ wàhálà àmọ̀tẹ̀lẹ̀ káàkiri tí wọ́n ti máa dùn ní wọ́n ti máa dùn ìṣàdúrà sí ilé ó yẹ káàkiri tó gbogbo àwọn tó kẹrẹ sí kẹbàkà padà sí ẹ̀yìn rẹ̀ ọlọ́ọ̀bà kó sànù wa gbé làwọn fàtìmọ̀ pé kọ̀dà gbé wéré gan ọ̀rẹ́ kí omi jẹ́rẹ́ǹtà rẹ̀ adúmílẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́ọ̀bà kó sànù mi kọ̀kan ọlọ́ọ̀bà wọn àríkùn sẹ́rẹ́ àmìlà bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọlọ́run àwọn ọmọ ọlọ́run sọ pé ẹ̀bọ́n wọlé lọ àwọn ẹrú ọlọ́run nù wọn mọ̀ lọ àwọn ìgbà àà ilá sí àgbọ̀ náà àlọ́ ah, ọlọ́run ni ẹ̀yìn wọ̀nyí lọ́kùnrin láyé gẹ̀ẹ́ bí ìsinmi ṣe náà nù èyí dẹ́ ẹ̀rù ìsá ìsinmi ẹ̀gbọ̀n àdé náà lọ ó di yẹn wallahu ta'ala ọlọ́run àjẹ ó di yẹn ẹ̀ Maaleykum salaam bi. Ìgbì Nàìjíríà náà ní ìgbìlẹ̀ ilẹ̀ Yorùbá òun ò ní ọpọtúnìtì àti àwọn àpá dáadáa. Gbogbo àwọn tó mọ̀ ní ìjàgbà, àwọn fẹ́ ọ̀dọ́ àdìgbò jẹ́ fún ìwé ìlú wọn láti ogun wọn wá ìlú náà tó gbogbo nǹkan tó wọn di ìṣẹ́ tó fún wa ń dàgbà kò sí pé gbogbo àwọn bíjà náà níta mọ̀ ń lò sí kà fún ẹ̀sìn tó bá sọ fún pé ah, àjò ilé ń tún bẹ̀rẹ̀ àwọn àfáà tí wọ́n ti náà fà gẹ̀gẹ̀ sẹ́mọ̀ gbẹ̀ wọ́n wà ní wọ́n ti di ìgbà àwọn ilé tó bá bá bẹ́ẹ̀ inú ìdòwò ló wà tòótọ́ wọn kò ní opportunity àti rí wà á gidi wà á tó mọ̀ náà ni pé tọ̀ nígbà tí ìbáṣẹ́ láti fún mi ní ìdòwò pé ìgbésẹ̀ wọn ìjọ mẹ́ta lẹ́yìn ọmọ ìgbésẹ̀ ń bẹ̀rẹ̀ sí tọ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gójì ọjọ́ tó tóun gbà láyé rẹ̀ tó sì wà lóko gbọ́ pé òkè àwọn ọmọ pé ẹ̀dùn mẹ́ta ti sàrà fún òkú àánú ọmọ ọmọ ìgbà ni

wọ́n ní bọ̀dá kan ní Àbújá lọ́jọ́ rẹ̀ nù wọ́n kọ́ àwọn mẹ́ta wá gọ́ọ̀ sókè ní fásí wọ́n ṣe tíṣà òyìnbó kọ́ àwọn tíṣà kan láti yọ al'adaru min ta'aziri fi tẹ̀sírì náà gbogbo èyí tí wàá tún rúbù wọn tẹ̀sírì ni tí wọ́n á mẹ́kọ́ kí ẹ̀ sọ́ra wọ́n ti máa yára láti àwọn yẹn kìfèrè ní kọ́ tíra ẹ̀ ní ẹ̀kọ́ sọ́kọ̀ gan ní Mẹ́dínà mo àwọn akó bí mẹ́wàá fún ọ àwọn akó lọ fún àbúrò tí ṣe dídá àwọn gúúfì ọ wá fún mi pé ọ̀la ìtìlá ẹ̀ tí ìgbésí ayé wọn àmọ́ àwọn kan wọ́n yarí fún dídá wọn wọ́n ní òfìsì àwọn lọ́nà àwọn ti bíza àwọn òbí àwọn bí ti sùn àti jíjẹ ẹ̀ẹ́díà wọ́n tó fẹ́ káwọn sílẹ̀ sí káwọn yàrá ìjọba báyìí ni o àwọn onípadà sẹ́ẹ̀kì àwọn ọmọ ẹ̀ ti mọ òótọ́ wọn fẹ́ ẹni tó bá bá báǹkú láì mọ́tọ́ ẹni tó mọ́tọ́ harvard ní ìfẹ́ gbé mi lọ sí bíkì ní báwọn báwọn ẹ ní ìlọ ní ò láyà tó bá wọn ó di mo ní mo á lo ìgbìmọ̀ àwọn jẹ́mọ́ tẹ̀bílígì fún jẹ́mọ́ tẹ̀bílígì ní tó kọ́ bọ́ sínú gọ́tà tí wọ́n fẹ́ kọ́ ọ̀ka yẹn mọ́ iyọ̀ ọ̀ka yẹn kó nu kíkà yẹn wọ́n á fún mi kọ́ ọ̀kan bá ń dá sínú gọ́tà yẹn ó wà ní ẹgbẹ́ sí ní ìdọ̀tí mi ò ti máa ń sọ wọn kókò nu òkúta tí wọ́n wà kó wákàtí náà àmọ́ kí mi wá lọ bẹ̀ ẹ̀bà ah, ah, eh, eh, ó ní yes very good advice like wisdom and so advice bí o ti ẹ̀rí àdéhùn advice mi ò ní bọ́ lọ sínú gbó àwọn àmọ́ ẹ̀wọ̀n kankan ziri sam náà ni ziri sam gbó àwọn mọ́kànlámù yìí wọ́n yẹ kí ideology náà wọ́n mẹ́gbẹ́ fún ideology ìjọba tó bẹ̀rẹ̀ pẹ̀lú wọn ẹ̀ ń sàmọ́ ẹ̀ náà yàrá kùmọ́ wọn lọ́wọ́ àwọn ọ̀tọ́ ràn án lọ́wọ́ ayé Muhammad bin Yusuf wọ́n ní ìwé ìdìbò àwọn jíìpù ànulẹ̀ tó mẹ́wàá àwọn jíìpù ànulẹ̀ ó ti pé àwọn ọ̀tá tí ràn án lọ́wọ́ ti ní owó lọ́wọ́ kárí kókó mẹ́ ó di wa ideology la máa fi fight ideology súnà láti tàìkì bíkà má wà gbókù tí wọ́n gbọ́n rà àwọn ìgbà wọn ti kọ́lọ̀ ọ̀bàlẹ̀ gbókù bá wọn. àwọn bàbá báyẹn kí ẹ̀sùn wọn bá lè ṣe fún wọn kí n fi okun rẹ̀ wọ́n ti bra blaziz eh, ọ̀rẹ́ wọn kan mi tààrà sí ọlá kí ló kọ́ mi tààrà sí ọlá kan náà jẹ́rì ọ̀rẹ́ wọn ni sọmọ wọn aṣáláìsí kò ìtìjà kan ni ìjọba máa rántí pọ̀lú yẹn ní omido ìlú kan jẹ́ omido lẹ́gbẹ̀rẹ̀ so àwa lọ sílùú yẹn àwọn jíjọba wọn dé orí màgúmọ̀ pé bàbá tó ń ṣe wà àbíyẹ́ náà Tinubu ẹ̀ bá bàbá yẹn ní nkí a máa fi gbà pé ìlú ìlú ìlú àwọn wòlíì ọlọ́run ni pé kò sẹ́ńtọ́ kírun tí ò ní dákọ̀ lù yìí omido bá bẹ̀rẹ̀ sí ronú òun láti bẹ̀rẹ̀ láti mọ̀ kò sí ìgbà tí omi dúnú wà ní sẹ̀mí aláwọ̀ liman omido ọ̀rọ̀ yìí olóòtú ti yẹ̀ sọ àbújù bẹ́ẹ̀ lọ láti lọ sí okùn ẹ̀ oye oye ní aláwọ̀ lè máa omido so ima mú mi rántí ọkọ̀ olóògbé àwọn nítorí rántí kájọ lọ àwọn yumas àwọn kéèkéé tí wọ́n kọrin yumas nílẹ̀ mo wá dìde mo wá fún wọn lówó náà wá bẹ̀rẹ̀ fún mi pé ẹ̀mí ìdálékọ̀ dára mú ní a nínú gbó yìí káwọn ọmọ ìkẹlẹ̀ fi hàn kí mùsùlùmí làwọn ó ń gan èsọ́mùtì àkàràwé ìgboro káwọn ọmọ wa kó mọ̀ kí mùsùlùmí àwọn fílẹ̀ ó yẹ yìí èyàn bí aláàjì náà ní ìgbà ìwà aláàjì kọ́ ní bọ̀dẹ̀ èyàn bí aláàjì náà ní wọ́n ti bọ̀lẹ̀ fún mi ní wọ́n lọ́mọ lọ́dàbí ẹ̀sẹ̀ lọ́wọ́ foríjì mi àbẹ́ mi mo pé ó wà encourage pẹ̀lú àwọn ọmọ yìí wọ́n tún mọ̀ pé Islam nìkan làwọn ọmọ ṣe ó di yẹn àwọn nǹkan tí yẹn pọ̀n gbòòrò tí bá wọn bẹ àtúntò sí Èkó wa àkíní Èkó wa yẹn ní aláṣọ láńkó wa yẹn ní ilé mi lẹ́gbùmọ̀ṣọ́ kátó kọ́ máa sí bí kọ́ máa sí wájú lémi láti wá lémi ẹ̀mọ́ bí máa lè kírun so wọ́n ní ìfẹ́ àmì yẹn máa mi bí lẹ́yìn ní kí n kírun fáwọn bí lẹ́yìn kírun fáwọn máa ní arìn àjò ní mí o zoo méjì máa kí o so máa kírun fún wa báwọn níjẹ́ kan bàbá kankan yàrá fún mi ni ó ní ẹ̀yẹ àpá tó bá kírun kékeré gbogbo wa tó bá ní kírun gbogbo sẹ́yìn ní kí bá mu wá kírun gbogbo sẹ́yìn ní ìmọ̀ bá yàrá fún ah ìmọ̀ mi bí ẹ̀ wọ ní amir ní oníkà kírun aláìmọ̀ta ilé máa tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ àbíkọ́ ìsọ fún ó ní mílá pé àdúgbò bàbá bàbá yìí arákùnrin ha nígboro nìyí ọjọ́ kírun o máa kírun lọ́kà méjì ni ọjọ́ kírun fún wa ẹ̀yà kọ̀ọ̀mọ́bìnrin tó ẹ kì í ṣe fún wa ní ẹgbẹ́ kò tó kọ́ba ẹgbẹ́ àgbà láàbọ̀ ẹgbẹ́ kò tó tó lọ. irú bẹ́ẹ̀ kí wọ́n sọ pé mo fẹ́ kí bẹ́ẹ̀ kí bẹ́ẹ̀ kò ní kò ní tẹ́ lọ́rùn láti kì ó kí ní gẹ́lẹ́ wa à à à ẹgbẹ́ àpò ẹgbẹ́ gbé láàbọ̀ fún wa ó ti di gẹ́ fún wa bí i pé ìfẹ́ dín gẹ́ fún orí bẹ́ẹ̀ ni irú yìí ní ọ́pṣì kìkìkìkìkì ó ní yẹ wa ṣé máa wo scenario tó bá wà láti ṣe àwọn ìdílé tí gbogbo ẹ̀dá lẹ́kọ̀ọ́ máa jọ kẹrẹ lè lórí ó ti yé wa wallahu ta'ala alam naam wa alaikumus salam àbìlà hmm. odò ọ̀rá Egypt yẹn ìdáyà kọ́ra nù lẹ́tà ọkọ̀ sí ìdáyà náà nù láyé ọmọ òrùn lọ́kọ̀ sọ́ọ̀bù radiyallahu anhu àwọn mùsùlùmí ló wọ ní Egypt Africa so àwọn ará àwọn abẹ àwòsàn ni wọ́n máa fi bọ́ wọ odò yẹn agbẹ wọ́n du obìnrin ni wọ́n àdéjẹ̀rẹ̀ síbẹ̀ yóò máa sẹ̀ nígbà tí wọ́n á di ayé wọ́n ní àtàwọn ní ó tó gbàjú gbọ́nà ara wọn bára ẹ̀ sí mọ̀rún Madina láti Egypt bára ẹ̀ sí mọ̀rún Madina Umar wa kọlẹ́ta èèwọ̀ odò níl tíwáyé pé ògùn ọlọ́run ló sí máa sàn tó bá lẹ́tà ẹ̀kọ́ máa sàn tíwáyé pé nǹkan kí nǹkan tó ń sọ sí mẹ́rọ̀ fíìsì máa sàn láíláí bá jẹ́ odò yẹn ọ̀gbọ́dọ̀ ní ẹ̀ǹgbọ́n mọ́ ń bọ́ ní ìsìn ìyìn tí máa o it is the longest ride in the world nísìn ó tún yàrí kíkẹ́ lẹ́gbẹ̀ẹ́ náà kéékèèké mrs bilama pè ẹ̀rọ náà ti wá gbójú lọ nísìn àwọn ìbọn ìwé ẹ̀kọ́ nàbẹ̀ tíwájú ẹ̀ tẹ̀lé nígbà tó kẹ́rẹ́ ọ̀dọ̀ wa lọ́wà àti wá nígbà fún wa pé láwọn àpò ọ̀tún náà ni wọ́n wọ́n náà kéékèèké gbìn ccp the longest river in the world. Náà ni the longest river nice inú ọlọ́wọ́ san gbàjọ́ iṣẹ́ adam nù bàbá yẹn tó kọ́ kọ́ túkọ̀ àwọn igan gan dáadáa ni bàbá àwọn yóò bílẹ̀ lè mọ̀ <laughs> ṣé adam mọ́ ni ṣé Usman Fodio ó kí lọ́dọ̀ Muhammad bin Abdul Wahab ṣé adam náà rà ó ṣé wò kó lẹ́ adúrí a sì ṣe é kí n sọ nítorí àwọn ará ilẹ̀ Haúsá àwọn sọ́kọ́ tọ́ àṣẹ nítorí àkọlé aláwọ̀ dúdú ni àkọlé aláwọ̀ dúdú la túbẹ̀ ṣe pé ṣéwù abdullahi àbúrò rẹ̀ tó kò kú lẹ́lẹ́ aláwọ̀ dúdú rí ẹgbẹ́ ṣéwù abdullahi lọ́kọ́ kéhùn kò rí bẹ̀rẹ̀ rárá ó di angara fún lẹ́sì gbígbẹ́ ni ṣéwù ọ̀ṣọ́ òkúlẹ̀ àwọn dúdú àwọn dúdú àmọ́ àfáà rẹ̀ ní niger jibril òun lọ sọ́dọ̀ muhammadu bin abdullahi ẹ̀kọ́ tí muhammadu bin abdullahi kọ́ wọ́n kọ́ ìfọ́fọ́dí ẹ̀rọ bá lè kẹ́rẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run tààlà náà bàbá mi ara ọ̀ ọmọrùn lọ́kà táàbù òdé nǹkan lẹ́tà lọ́kọ̀ lẹ́tà lọ́tà ni òdé ẹ́ ọlọ́run sànù wa ọlọ́run àwọn afáà mi gbogbo náà fi Kùránì bí átùkù sí òní sábúrú mẹ́ àmọ́ pọ̀lọpọ̀ wọn kì í ti náà fi Kùránì wọn sí bí wọ́n yà wọ́n mímù yẹn wọ́n fèrè gbà yíyà kọ́lá Brazil bùnbáàlì ẹgbẹ́ wọn máa ń parẹ́ bọ́ọ̀ máa ń parẹ́ àwọn orí bẹ́ẹ̀ ni bọ́ọ̀lù náà gbé bẹ́ẹ̀ ni ọwọ́ díẹ̀ tó ọmọ náà ni mo sọ nípa tí wọ́n máa mímù yẹn rí tó fún lójú tó gbèjọ́ pé bí mímì yẹn alájà àwọn alájà àwọn ọmọ nǹkan rẹ̀ míyàn mẹ́fẹ́ míà ẹ̀rọ mọ̀ fi sọ ọlá ẹgbẹ́ mo rí nígbà mọ̀ fi sọ àlẹ́yìn ìdálẹ̀ yìí mẹ́ bẹ̀rẹ̀. Bẹ̀rẹ̀ ihe Ta'alluq ni kawai kuma mun falka ne. Ba mu ko kun ka fike wuka su mi tó bá kọ́ máa tọ́ ẹ̀jẹ̀ báyìí tọ̀tán tó máa tọ́ ẹ̀jẹ̀ wá o ọdún kan tí báyìí máa mú pẹ̀lú àgbo pé ọtún wá mú ọtún ní ọsọp àmọ́ tí wàá fi mú mo ló sì máa ra ọdún sí fún bàbá òun òun yìí pé ànábì ní wàá fi nǹkan kan tó jẹ́ haram sí òòsà fún mòmìnì bàbá ní kó sọ fún bàbá rẹ̀ pé bàbá ọdún sí fún agbóyẹgẹ ló ń fẹ́ tó ń sẹ́ẹ̀dì kí wọ́n lo omi gbóná àbí sprite ọ̀láì tó ń gbọ́rọ̀ máa ń lo omi gbóná àti sprite kí ni ẹ̀jẹ̀ wa lọ kò lọ́lọ́ tí wọ́n ti lọ gbọ́n lọ́dún tó ojú tó padà ìjọ wa lọ completely ó di wa sáwọn nǹkan yẹn káwa sí bí àṣà àdìsíkọ́lá pẹ̀lú Abíọ́lá ni nínú àwọn fi Abíọ́lá jẹ ààrẹ ọ̀nà kankan fún ní Ọ̀yọ́ state ní Ọ̀yọ́ àti kí wọ́n á gbára ní ah, we are good àwọn sọ di àwọn nǹkan kan mẹ́rin ẹ̀mà ìkàmá ilẹ̀ àgbo ewé nǹkan tí àfaramọ́ àwọn tó náà faramọ́ ń bẹ̀ náà lè ti àrí nítorí mo kọ́ pọ̀ sí ebi sprite kankan ẹ fi rọ́pò rẹ̀ wọ́n láì pàlá ní ìdọ̀dọ̀ ọlọ́dọ̀ dìkó jogo ó di èwà wallahu ta'ala Thank you ẹ̀rù tí wà ní ọ̀rùn ẹ̀rù ní òkà òjì wọ́n ní tó yìí lábẹ́ wọn mọ̀ wọ́n á fi wọ́n sí lọ́wọ́ àbí alábẹ́ ọmọ kéékèèké gbàgbàtà ọmọ sọ́run lè mọ̀ tọ́jú ojú kílẹ̀ ní sẹ́fánilẹ̀ yorùbá wọ́n kó lọ́wọ́ báyìí nínú òkè akọ́bá wọ́n tó lè wọ́n tó mọ̀ alájẹ àwọn tí kìí mọ̀ rà ṣáà wọ́n ti kìí wọ́n ti gbà gbọ́mọ̀ ṣe ṣé o bá ti fi sọmọ ẹ̀ lọ́rùn sọmọ ẹ̀ yàgbẹ́ sọmọ ẹ̀ yàgbẹ́ yìí ni yóò fi ẹ wá gbé along the line ní ẹ̀ka tó bá wà lóṣù tó o ní sọmọ ẹ̀ lọ́mọ ẹ̀ lọ́rùn tó kù tó dàgbà nílẹ̀ òun ìṣòro ẹ̀ ní àwọn ibi tẹ́lẹ̀ náà ẹ̀kọ́ náà ni. ẹ̀kọ́ náà ni gbogbo àmọ́ gbogbo ẹ̀ ṣẹ́bí àlọ́ ọ̀sẹ̀ gbọ̀n ṣẹ́bí àlọ́ àgbẹ̀ abdullahi bin abbas orí àwọn tó tukùn ọkùn lásán ni wọn fẹ́ ní ìrìn náà ọkà fún ọgbọ̀n ní ọjà kó ní iná ala abdullahi abdullahi ó di wa lórí nìyẹn tó hmm. bẹ́ẹ̀ni ìfẹ́ ọlọ́run bá gangan ní pípọ́ máa ṣe tọ́lọ́run fẹ́ kò jìnà tọ́lọ́run fẹ́ tí ní ẹtú tọ́lọ́run kò sí lọ́rùn ọmọ ṣe tọ́lọ́run fẹ́ lẹ́yìn sí kí ni ẹ máa dùn sí kí ni ẹ bá bí ọ̀rọ̀ tó máa sọ ọ́nù Ramadan bẹ́ẹ̀ ni kẹta láti kọ̀rẹ́tì méjì ní bòdì nǹkan gba ọ̀rẹ́ṣẹ̀ wọlé ó ní mọ̀mọ́ ní gbólóhùn mọ́ sọ pé ìsọnù ọgbà àwẹ̀ ó ní ìsọnù ni ìsọnù ni kí ẹ máa sọ mo ní ọ̀rọ̀ rẹ̀ jù ọ̀fẹ́ tẹ̀lé ẹni mo ní ìsọnù ọgbà wẹ̀ wọ́n ń gbàgbọ́ bí ìsọnù ọgbà wẹ̀ ni ó lọ́sọ̀ bá rẹ̀ àgbà àgbà kan nítorí pàrọ̀ gbọ́dọ̀ ọjọ́ òkú nàbà ó sára ti gbá mi fa ọ̀rọ̀ yẹn lómi ọgbà fọ́ bá yí mẹ́mi lọ́wọ́ ẹgbẹ́ lómi le sọ mo ní irú ọ̀rọ̀ búrò báyìí òṣùmí ẹgbẹ́ wọn pé oríire ọgbà wẹ̀ àgbà àgbà àtàkọ́kọ́ tamá gbọ́dọ̀ gbọ́dọ̀ tọ́ yẹn bí àtẹ ẹ̀yẹ́ ti àwọn ẹ̀yìn ọ̀hán ọ̀gá ìtú láti rẹ̀ àmàlọ́ mùsùlùmí àwọn nífẹ̀ẹ́ rẹ̀ ni bẹ́ẹ̀ ni nífẹ̀ẹ́ ọlọ́ọ̀bà ni bí rúbọ́n ti mọ̀ sọ wíwọ́n ti mọ̀ sọ wíwọ́n ti gbà pé bá a ti gbá nílé ọkọ ni wọ́n gbá nílé àdìmú gbára ọ̀ bá a ti gbá nílé ọkọ ni wọ́n gọ̀ lé àdìmú ti forí mu wọ́n ní wọ́n ti gbá nílé ọkọ gbá láì ẹ̀yẹ́ nǹkan jàre yẹn nìyí àwọn ìwà ni wọ́n ti gbá nílé ọkọ ni wọ́n gọ̀ lé àdìmú ti forí mu wọ́n pe ah àtàgọ̀ kírísíkà tó bá wù wọ́n bọ̀ tó bá máa ń ṣe yàlè máa ń yàlè àlùbáríkà ara rẹ̀ ní yọkọ̀ òjìyàn ọlọ́dà gan kírísíkà kò sì náà ní orí ibùgbé náà ọ̀ká náà fà ìsá ìsá àfìgbèlà ó di èso ìnífẹ̀ẹ́ ọlọ́wọ́ máa ní pé gbogbo tó bá jẹ́ ọlọ́wọ́ bá sún ọ̀dà lọ́wọ́ máa nífẹ̀ẹ́ sí gbogbo tó bá jẹ́ ni ọlọ́wọ́ máa nífẹ̀ẹ́ sí gbogbo tó bá jẹ́ ọlọ́wọ́ bá kórìíra ọkọ̀ kórìíra gbogbo tó bá nífẹ̀ẹ́ sí ọlọ́wọ́ kórìíra rẹ̀ ó ní ìfẹ̀ẹ́ náà kí ló ń yẹ kéjì lóbìnrin ẹni àmọ́ ọ̀yọ̀ ẹ̀kú náà mú islam amẹ́kìrì ó di wà wallahu ta'ala bírò síkárì mi kọ̀yàn kó nu agbo islam àmọ́ kàbá yìí rí sígbà algar ni àmọ́ kàbá yìí rí ẹni tó ti jẹ́ mútúmútúmútú náà ní ikú kára pé pé kàbá ẹ̀rẹ́fù ní kíkójà tọ́lọ̀ bìí wá ní sheikh asgar tọ́lọ̀ ń pè ní ẹ̀bọ̀gẹ́ kéré kí wá ní kàbá èrì ni kí lè rí èso pé kàbá èrì ni ẹ̀ṣẹ̀ ńlá ni kọjọ́ ikọ́ náà gbé àmọ́ ẹ̀ṣẹ̀ ńlá ni bí ìdì náà wà ló báwo ìfẹ́ lò ó mọ̀ sábúrú ń bẹ lẹ́yìn kò sábúrú ń bẹ ó lè bá ṣe nǹkan ní ìzì fún ó di wa ó kò sábúrú ń bẹ gbogbo nǹkan ló lè fi hàn hospital kí hàn lò kí wọ́n lè fi hàn lọ́dọ̀ bàbá alágbó náà kò sábúrú ń bẹ ó di yẹ wallahu ta'ala alam mo ní sheikh asgar kò bá ìrìn ẹ́ àbáyà rẹ̀ tó pé ó lè mú yàn wọn náà àdébí bá ti kàwáyà ní ọlọ́ọ̀bá kọ́ سالمي منا وانا لفع توقف من كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا لينا نجد في واقعي أما متى قالوا لهم قصة جواب يوم القيامة tọrọ wọn ṣe ìdánimà ẹni tó lówó lọ náwó ẹsìn ìsìn ẹsìn àmọ́ ṣe àárín mi wọn wà ní ojú mo fẹ́ bọ́ọ̀lù rẹ ṣe wọn ni ọlọ́mọ náwó rẹ fẹ́ ọ̀nà bẹ́ẹ̀ ni mọ̀tí ọ̀sẹ̀ ojú kúlù bá yíyan mi ó ti yẹn mọ́ wọn lọ. ó ti wàhálà fẹ́sì ó ti wàhálà fẹ́sì lọ́nà dáa ẹ̀mọ̀ kú jẹ́ ṣe wà ojú wọn náà. kí ni ẹjẹ́ kẹta jagunjagun dárò mí jagun tó kọ́ lọ́wọ́ bá sọ̀rọ̀ ǹjẹ́ tó náà ní àbí ẹ̀ka náà ní ẹ̀dúgbò lọ ẹ̀dúnímà àti tó jagun àbí gbogbo lè lè fara wọ́n ti fa iná ọmọ sọ̀rọ̀ ìrùnà ṣẹ́gbìn ẹ̀já àti jẹ́ gbogbo سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك